ọ̀rọ̀ fún wa wá àti fún wa èyí tí a pè wọ́n fún wọn wá ṣe fún wa ní ibi báyìí lè tó jẹ́ pé a ti ń ṣe ọ́dàbí pé lẹ́nùgbà tí a ní ìdádúró bí ọdún kan tá a bẹ̀rẹ̀ padà bí ẹlẹ́kẹ̀ẹ́ta nílé tó tí a ń ṣe tó alhamdulilayi a sì dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá pé à ń rí lílapa tí wọ́n ń bá wa sọ. So, ní àárín ara wa àti ní àárín àwọn èèyàn wa tó abẹ́rẹ́ wọn bá ọlá kọ́ sàṣẹ àlékún ìdáyà fún wa insha Allah àwọn sítáàsù wa wọ́n mọ̀ bá a sọ̀rọ̀ nípa mọ́sí àlàkà tó jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ kódà nígbà tí ọ̀kan lára àwọn ọmọ ìyá tó ń bá mi sọ̀rọ̀ nípa mọ́sí àlàkà wọ́n ní tí ibi bá dá ní tí ibi bá dá ní àátọ́ gbòòrò tẹ́sí bá dání. tẹ́sí bá dání náà àá tó kú ẹ̀ láì fi kí àwọn Yorùbá ti máa sọ̀rọ̀ yẹn lẹ́nu pé níbi tí a ti dúró ní alákọ̀ọ́kọ́ tá a fi ní ìdádúró díẹ̀ tó ibẹ̀ náà làwọn jẹ̀mọ́ mi pé bóyá ká padà sí nàìjíríà ọ̀rọ̀ tawhid torí pé ọ̀rọ̀ tawhid yìí bó ṣe ṣe pàtàkì tó tó bá yẹ pé gbogbo ayé bá mọ̀ pàtàkì tawhid wàlá kò sí nǹkan kan tí a máa sọ fún ara wa tá a máa kọ́ bí orin ní gbogbo ìgbà nínú ilé wa ládùúgbò láàrin ẹbí nínú ìbásọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tàfíìkì yìí náà la máa sọ torí pé nǹkan tí a ṣàfẹ́kù tó fi di pé ẹ̀sìn fi ń ní pírọ́blẹ́mù wípé wàhálà ní délẹ́sìn láwùjọ ọ̀rọ̀ tàfíìkì yìí náà tí òun ṣáà láwùrọ̀ àwọn ìsáàsù wọ́n máa bá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tàfíìkì yìí insha Allah rahman tó pẹ̀lú ògbólọ́dọ̀ lọ́wọ́ ọba bí bá ṣe ń lọ pẹ̀lú àǹfààní tí máa ń ṣe fún wa àtàwọn tá a fẹ́ pọ́n ọmọ ẹgbẹ́ náà ọlọ́wọ́n tó lò ní sábàbí láti jẹ́ kí a tún ní ìfẹsẹ̀rin rẹ̀ jù báyìí lọ. Assalamu alaikum tó bá so insha Allah àwọn òṣàṣọ bẹ̀rẹ̀ ní báwọn sọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ọlọ́wọ́n bá tí ó kádàrà ìkójọpapọ̀ wa sí ayébi tí a kójọpapọ̀ sí láti wá kọ́ nípa alámàrí ẹ̀sìn wa àti láti wá lékún nípa àgbọ́yé ẹ̀sìn wa ilé ìbáyìí jẹ́ orí ńlá tọ́lọ́wọ́n bá ní kẹlámọ́ fún ẹ̀dá kama wá ọ̀dá fi hadith من يرد الله به خيرا يفقهه في الدين ẹgbẹ́ bó ṣe wá nínú hadithu tó gbajúmà ní ọ̀dọ̀ gbogbo wa pátápátá anábi sallallahu alayhi wasallam oní mẹ́yìn yuridillahu bihi khayra gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run bá alíkẹ́ láti ó bá gbèrò dáadáa rò ẹni tọ́lọ́run alíkẹ́ yufaqihu fi ddin orí tí ọlọ́wọ́ bá alékelé ó ṣerú ẹni báyìí òun náà nípa ọlọ́wọ́ bá alékelé fún ní àgbóyé ẹ̀sìn ó túnmọ̀ sí pé at-tafaqquhu fi ddin bárọkà ìgbàgbóyé ẹ̀sìn albarka ńlá ni fíríta bá sọ pé bárọkà ó ni so kọ́nà ọba alékẹ́lá síyàn lẹ́ni tí ó ní àgbọ́yé ẹ̀sìn orí ńlá ni ọlọ́run ọba alékẹ́lá wá sí àwa lẹ́ni tó yẹ sí pé a ma wáyé mẹ́sìn wa torí pé nínú àwọn ọ̀nà tí yẹn máa ń gbà wáyé mẹ́sìn òun náà ni kí yẹn lọ sí àwọn ìjòkó bí tọ́bá ti ń sàlàyé ẹ̀sìn tọ́ ti ń sàlàyé kí lọ́lọ́run bá ara àwọn ọ̀nà ni ẹ tí yẹn fi ń ara àwọn ọ̀nà gba ìmọ̀ náà so adúpẹ́ fọ́lọ́wọ́ba tọ́lọ́wọ́ba lè kẹ́lá sí orí fún wa ajẹ́rìí kí ọlọ́wọ́ba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́ba nínú àwọn àfààlù ẹ̀ àwọn sẹ́tọ́lọ́wọ́ba lè ṣe agbàpọ́lọ́wọ́ba yìí o أي إفراد الله سبحانه وتعالى بأفعاله kagbà ọlọ́run ọba lọ́kàn nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá ń ṣe ibi iṣẹ́ tọ́lọ́run bá rí kẹ́lẹ́bá tí lóhun lòun ń ṣe kagbà pé ẹ̀dá kan ò ní kápá àti ṣiṣẹ́ ìyà fọ́lọ́run nìkan náà ló lè ṣe kal ihyari wal imata wa inzali al-matar wa ghayri dhalika min af'ali llahi subhanahu wa ta'ala ẹgẹ́ bí ká jí ni ká pa ni ká sọ òjò kalẹ̀ láti sánà ká fọ́ ara kan ni káfúnni lálàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sí ọlọ́run ọba agbàpọ̀ ọlọ́run ọba nìkan ló ní kápá lórí àwọn iṣẹ́ wọ̀nyí lẹ́yìn ọlọ́run ọba ìdá kan ò ní ṣe àti ọlọ́run ọba lọ́kan bákan náà nínú àwọn asmáwò rẹ̀ àtàwọn sìfáàtù ẹ̀ agbàpọ̀ àwọn orúkọ ọlọ́run ọba yìí àtàwọn ìròyìn ọlọ́run ọba yìí ẹ̀dá kan كسمعنا يسمع الله سبحانه وتعالى ليس كسمعنا ọlọ́run bá lékẹ́ lá ń gbọ́ àmọ́ kìí sí bí gbọ́ tí wá àwa náà ń gbọ́ ọlọ́run bá ń gbọ́ àmá jẹ́rìí pé ọlọ́run bá yìí gbígbọ́ rẹ̀ yìí ó yàtọ̀ fún gbígbọ́ ti ẹ̀dá ọlọ́run bá yìí ọba tí ń rí ni àmá rírí ọlọ́run bá ó yàtọ̀ fún tiwa bákan náà a jẹ́rìí pé ọlọ́run bá yìí ọba kan tuntun nínú àwọn ṣẹ́ tí ó yẹ ká máa ṣe fún ọmọ ọba ilé tàbí ní tawhidul uluhiyya o ní pé àwọn ìbádà àwọn ìjọsìn tọ́lọ̀ ọba àlékẹ́lá pàwà láṣẹ ajẹ́rí pọ́lọ̀ ọba yìí nìkan lọ́tọ́ta ká máa ṣe fún kò tọ́ka gbé fẹ́dà mi yàtọ̀ fọ́lọ̀ ọba a sì jẹ́rí pa Nabi sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run ọba ní ìjísí Ọlọ́run ọba ní àlékún ìkẹ́ Ọlọ́run ọba àfihàn ajẹ́ ìjẹ́tọ̀ Ọlọ́run ọba kó mọ́ bá Nabi àtàwọn sọ̀hábà Nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́ bá pẹ̀lú ojú ọ̀nà Nabi sallallahu alayhi wa sallam ila an taquma as-sa'a títọ́jọ́ ìgbẹ̀rẹ̀ kìyàwó fìdé náà ìkàtà ní ká jìjọ gbé ẹ̀wò àbí kí a máa bá àlàyé lọ lórí ẹ̀ oná ni ọ̀rọ̀ at-tawhid at-tawhid wa ibadallah ọ̀rọ̀ kan tó tóbi ni nítorí pé nítorí tàwàhídù yìí kí náà pè ní tàwàhídù òun náà ni ìsí ọlọ́run ọba lọ́kan torí wọn mọ́ látara wáhádà wáhádà yìí wáhídù tàwàhídà wáhádà yìí ìtumà ní pé ìjáàlú ṣe wáhídà kí yẹn sí nǹkan ní ẹyọ ọwọ́ ni tùlàfíyún mazid بحرف واحد على وزن فعل بتشديد عين الفعل وحد يعني كي وشي نكان يعني ايوكا وشي نكان ايوكا سمكو يا عدد انكا اني واحد ابي انكا لا كوكونيه tó tọ́wọ́ sọ واحد ẹwà hádà nǹkan ìtumọ̀ ní pé síbẹ̀rẹ̀ ti mú tawhid wáhádà ìwáhìdù masdarun jẹ́ tawhid ilé ìbáyìí ma'ana tawhid nìyẹn nínú lugha àmá nínú istilah lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa usulu dìí nípa ìpìlẹ̀ sí wọ́n ni tawhid huwa ifradu Allah ta'ala wa ifradu Allah ta'ala بالعبادة وغيرها مما يختص به سبحانه وتعالى وني تنقل توحيد أولا إفراد الله تعالى بالعبادة kí a sí ọlọ́run ọba ní ẹyọ kan nínú ìbádà ìtumọ̀ ní pé kọjẹ́ pọ́lọ́run ọba nìkan láàmà fún ní gbogbo ìbádà wa yá ikhwan ibi àwọn ìṣòro kan máa ń bẹ tí máa ń dájú kọ́ yàn kábàtọ̀ ní ká ṣe tawhid kẹ́wé ká mọ Ọlọ́run ọba lọ́kan nínú ìbáàdà ó túmọ̀ sí pé a tó nídìí ká máa kí náà ń pè ní ìbáàdà náà torí àìmọye ìbáàdà yìí àwọn èèyàn nígbàgbọ́ yẹ tawhid pé nǹkan tó yẹ káwọn máa fún Ọlọ́run ọba lẹ́yọ kan lélẹ̀ nítorí pé àwọn èèyàn láwùjọ wa tó máa ń sọ pé ìbáàdà ní tán gbóyé sí ìbáàdà ní ká kírun ká lọ sí hajj ìbáàdà ti parí lọ́dọ̀ àwọn èèyàn láwùjọ ti wáyé tó sì jẹ́ sí pé nǹkan tán pè ní ìbádà ó kẹjú jù báyìí lọ ó kẹnú jù báyìí lọ tó fi jẹ́ sí pé àwọn àǹfàà mi tẹ́ máa ń sàlàyé ìbádà wọ́n ni ghayatul hubbi ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala ta'rifu kan yẹ ìnífẹ́ tó dógóngó jùlọ ìdógóngó nínú nífẹ̀ẹ́ fún ọlọ́run ọba kó jẹ́ sí pé ìfẹ́ ọlọ́run ọba ní ó ga lórí ẹni wájú gbogbo nǹkan tó yàtọ̀ sọ́lọ́run ọba lọ ọlọ́run ọba sọ pé wàlẹ̀dínà ámẹ́nu ashaddu so ọlọ́run bá láwọn tí wọ́n ní iman àwọn almu'minun ashaddu hubban lillah ìfẹ́ tí wọ́n sí ọlọ́run ọba ó ní agbára ju ìfẹ́ nǹkan míì yàtọ̀ fọ́lọ́run ọba lọ ó túnmọ̀ sí pàlẹ́ nífẹ̀ẹ́ nǹkan míì náà bẹ̀tì fẹ́ ọlọ́run ọba ní ó ṣe kíni ni ó lékè lánífẹ́ ju gbogbo nǹkan tó yàtọ̀ fún àwọn méjèèjì lọ ghayatul hubbi a jẹ́ sí pé almahabba òun náà ma ń jẹ́ ìbádà kò yí bá ní sí ló fi jẹ́ sí pé in bẹ́nu àwọn èèyàn man yattakhidhu min dunillahi àwọn tó yẹ sí pé wọ́n mú àwọn nǹkan míì ní orogún fún Ọlọ́run Ọba يتخذ من يتخذ من دون الله اندادا اي نذيرا wọ́n mú àwọn ẹlòmíì tán fi jọ ọlọ́run ọba yuhibbunahum kahubbillah wọ́n wá nífẹ̀ẹ́ wọn kahubbillah ibi tí problem wà ní ibi kahubbillah torí káàfù tó wà bẹ́yẹ káàfù tashbihi ni irúfẹ́ tó ní sọ́lọ́run ọba dédé irúfẹ́ tó ní sọ́lọ́run ọba ó túnmọ̀ sí pé tẹ́ẹ̀bá ti lè ṣe tẹ́súyà tẹ́ẹ̀bá ti lè dọ́gba láàrin èèyàn pẹ̀lú ọlọ́run ọba fil mahabba níbi ìnífẹ̀ẹ́yàn ṣírkì ni ẹ yuhibbunahum ka hubbillah ó túnmọ̀ sí pé lára ìbádà mahabba wà ń bẹ walladhina amanu ashaddu hubban lillah a jẹ́ sí pé tẹ́yàn bá nífẹ́ nǹkan mí a mẹ́kò nífẹ́ rẹ̀ tọ́lọ́wọ́ bá kò tí bọ́ sí ṣírkì naam inshallah jazakallah khair kò tí bọ́ sí ṣírkì tẹ́yàn bá nífẹ́ nǹkan mí a mẹ́kò wáyé pé rúfẹ́ yẹn ò tó fẹ́ fíyàn ní sọ́lọ́wọ́ bá naam nítorí àsìkò o ni pé ìtàmbà lọ ni pé àìbáadà àwọn afákan ní ghayatul hubbi ma'a ghayati dhulli subhanahu wa ta'ala àwọn afáàmì ní àbákaná ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala o ni pé ghayatul hubbi yẹn ìnífẹ́ ọlọ́run bá dógóngó yẹn ó gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú ghayatul dhulli ìní ara ẹni dọ́ba fọ́lọ́run so tí méjèèjì bá ti lè pàdé ìbáadà ti ṣẹlẹ̀ ghayatul hubbi ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala ká nífẹ́ ọlọ́run bá dógóngó dé píkì dé píkì kọ́ mọ́ sí ìkórìíra ọlọ́run bá nínú ẹ̀mí wa kódà kó kéré bí ọmọ ẹnagún ma'a ghayati dhulli lillahi bákan náà ká wá yẹpẹrẹ ara wa fún ọlọ́run bá dógóngó ìbáadà nìyẹn náà àwọn àbá mi ní àmẹ́ tààrífù tó lá tó dáa jù fún ìbáadà òun náà ni tààrífù tí al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ṣe wọ́n ni al-ibadatu ismun jami' li kulli ma yuhibbuhu Allahu wa yarda min al-aqwal ìbáadà tàbásọ̀kọ́ kan ni

ìbádà ni kájẹ́ sókòtò ìbádà ni ọlọ́run nífẹ̀ẹ́ sí àbókòrìrà ìbádà ni kóbìnrin ẹ̀hà ìbádà ni torípọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí ismun jami'u li kulli ma yuhibbuhu Allah wa yardah tọ́lọ̀wọ̀ bá lè kẹ́lá tó wá yọ́nú sí torípé ọlọ́run bá lè nífẹ̀ẹ́ sí nǹkan kó ọlọ́wọ́ bá lè nífẹ̀ẹ́ kí nǹkan máa bẹ ní bíbẹ ní nífẹ̀ẹ́ rẹ̀ ní pẹ́kẹ́ṣẹ́ mahabba nìyẹn náà ọlọ́wọ́ bá fẹ́ kẹrin lẹ́dẹ̀ máa bẹ nífi ọlọ́wọ́ bá fẹ́ kọ́ máa bẹ ní ọlọ́wọ́ bá nígbà fẹ́ tí ọlọ́wọ́ bá fẹ́ àmọ́ fífẹ́ rẹ̀ yìí ọlọ́run bá kàn fẹ́ kọ́ mọ́ ẹbẹ ni ibtilaan nítorí kọ́ mọ́ kó lè bá jáde wò ká lè bá mọ́ talenti ó tẹ̀lé ọlọ́run bá tẹ̀lenti ó ti kíni tí ó yà pọ̀ ọlọ́run bá nítorí kọ́ ọlọ́run bá ní kẹ́lá dá iná dá jẹ́nà ó dẹ̀ dá àwọn iṣẹ́ kan lè yóò ṣe tí yóò fi wọ́n náà àbẹ́ẹ̀kọ́ ni àwọn iṣẹ́ náà lè yóò ṣe tí yóò fi wà jẹ́nà so nínú àwọn iṣẹ́ tọ́lọ́run bá ní kẹ́lá tó jẹ́ iṣẹ́ náà làwọn tá tàkà yìí inú ẹ̀nà ni ṣírkù wà inú ẹ̀nà ni nìfàkọ̀ wà inú ẹ̀nà ni bídá wà inú ẹ̀nà ni kúfùrù wà àbí ọlọ́run bá fẹ́ kí gbogbo àwọn nǹkan yìí máa bẹ ni ilé náà ń pè ní almahabbatul kauniya àmọ́ sọ́nà ọba fẹ́ ká máa ṣe ilé náà ń pè ní almahabbatul shari'iyya ọlọ́run fẹ́ ká máa ṣe mahabba ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run dá ọlọ́run fẹ́ kọ́ máa bẹ àmọ́ ọlọ́run fẹ́ kí ni ọ̀yọ́nu sí ká máa ṣe so olú jẹ́ pé ismun jami'u li kulli ma yuhibbuhu Allah tí ọba fi gbogbo tí ń bẹ pátá ọlọ́run bá fẹ́ ni àmọ́ kìí sí gbogbo ẹ̀lọ́nà ọba yọnú sí tó yí tọ́nà ọba fẹ́ tọ́nà tó wá yọnú sí minal aqwal wal af'al bẹ̀rẹ̀ láti bí àwọn ọ̀rọ̀ tíyàn sọ àwọn ọ̀rọ̀ tíyàn bá ń sọ tó yẹ pọ́nà ọba àrígẹ́lá nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ yẹn ọlọ́run bá àrígẹ́lá nífẹ̀ẹ́ sí gbólóhùn báyìí tíyàn bá ti ń sọ̀rọ̀ yẹn ìbádà ní ṣe torí pọ́nà ọba àrígẹ́lá nífẹ̀ẹ́ gbólóhùn náà ọlọ́run sì yọ́nú sí yàrí wal af'al àwọn iṣẹ́ tíyàn bá ń ṣe tó yẹ pé ọlọ́run bá àrígẹ́lá nífẹ̀ẹ́ sí ká máa ṣerú àwọn iṣẹ́ tọ́lọ́n sì yọ́nú sí ìbádà ní àzọ́hírọ̀ tẹ́rí àkọwàlù wá pín sí méjì àwọn ọ̀rọ̀ náà pín sí méjì àwọn iṣẹ́ náà pín sí méjì àwọn ọ̀rọ̀ kan bẹ tó ń pé qawlul qalbi ni ọ̀rọ̀ ní ọkàn ni kìí sọ̀rọ̀ tí yẹ̀mọ́ sọ lórí bẹ́ẹ̀ ni iṣẹ́ a'malul qulub ń bẹ àwọn sí ọkàn ń bẹ fún bí àpẹrẹsìn ẹ wo almahabba ẹ wo alkhashia ẹ wo alkhawf ẹ wo arraghba arrahba gbogbo eléyìí iṣẹ́ ni bẹ̀tẹ̀ a'malul qalb a ìmọ̀ràn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí sí ọkàn ni ìbádàdẹ̀ ni wọ́n so ibá ní sìnyí so a ní amalul qalb a ní amalul jawarih gẹ́gẹ́ bá ṣe ní qawlul qalb ta ní qawlul jawarih so ibá ní sìnyí so gbogbo àwọn nǹkan báyìí náà ń pè ní

àdúà ṣíṣe ilé tó ń pé lónìí gbogbo ẹnikẹ́ni ta bá rí tí bá ń pè ẹlòmí ìyàtọ̀ fún ọlọ́run bá ṣírkù ní ṣe ó jẹ́ wòlí lèyàn ń pè ní o ó jẹ́ ṣéwù lèyàn ń pè ní o ó jẹ́ àlìjẹ̀nú lèyàn ń pè ní o àbọ́jáwọn anẹ́bí ọlọ́run bá àbọ́jáwọn màláìkà ní o àbọ́jáwọn nǹkan bọ́rọ̀ gidi náà lèyàn ń pè àbọ́jẹ́ òkú lèyàn ń pè ní tí wọ́n bá fi pè ẹlòmí ìyàtọ̀ fún ọlọ́run bá ṣírkù lèyàn àyè mẹyẹ wá lónìí ní ọ̀nà táwọn yẹn ń gbà ṣe ẹbọ láwùjọ wa àmọ́tá pẹ̀lú ẹ̀sìn irú ẹ̀ ni ká sọ fún yàn wípé tí ọ̀rọ̀ yẹn bá dojúrú tó wá wá nǹkan tí ó fà tí ò rí kọ́ ma fa ìlọrin ìlọrin ìlọrin ìlọrin wàláhì ṣírkì ni kọ́ ma pé ìlọrin nítorí kálámẹ́rì ẹ̀rẹ̀ sí ni kódà mo ti rẹ́ni tó sọ wípé ó ní bí àmọ́ èèyàn bá dàrú tó bá fagbó nǹkan tí ò bá rí jù yóò amú tẹ̀síbà rẹ̀ sọ pé almufti aladabi ya kamalu al-mufti al-adabi mafa alamari yosi lojuju wallahi ebo ni e nitori pe eyan pe elomi yato folo ni e nitori pe ya ninu larbawa ama fi n pe ama fi n pe ni yẹni mo pe yi re tabawa pe ya o ko ba tele a n pe o ko tori pe ya harfun nida ni ara fi teyama fi n pe pe ni teyama fi n pe tó tọ́ bá tọ́ lọ pé yá ókọ tó wà lẹ́yìn ẹ̀yẹn mú náà dá nìyẹn ẹni tá pè nù kò yí báyìí ló fi jẹ́ sí pé wa àwọn àdúà tó ń fún wa ẹjá mọ ìyẹ̀wò dáadáa wallahi azim ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúà yìí ẹbọ ni ẹwọ fún gbàkó ìlú ẹ̀sìn ya ìlú tó kọ́ lọ́ ni àbúkọta ní tó ṣúwọ̀ ni pé kò sí kọ́ lọ́n tàwà lè yẹn pé àlìjẹ̀nú lè yẹn pé ọba ní màláíkà ọba ní màláíkà ní jẹ́bẹ̀ náà màláíkà ẹ̀dọ́ ọlọ́run ọ̀sán pé àbí tí ó bá ti lè jẹ́ lẹ́yìn yá tí ó bá ti lè jẹ́ ó kọ́ lọ́nà tẹ̀lé ẹbọ lè yẹn sí ẹ̀ àwọn èèyàn ń ṣe láwùjọ wáyìí eléyìí ni ṣírkún fi dùá ẹbọ nìyẹn nínú àdúrà ṣíṣe àwọn èèyàn ń ṣe ẹ máa wò ní lọrin àti lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yìn Yorùbá tí nǹkan bá ṣẹlẹ̀ yá Rasulullah àbáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni kódà bí ìgbà pé ọ̀rọ̀ ìmánì ní sọ làwọn èèyàn máa ń kà sí ìgbà pé ọ̀rọ̀ ìmánì ní kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni wallahi ẹbọ ni kí nǹkan ṣẹlẹ̀ sí ẹ̀gá ni yá Rasulullah ya Rasulullah kí lẹ́ ń pè yẹ mo pèrè anẹ́bì mo pèrè òjíṣẹ́ ọlọ́run subhanallah ẹbọ nìyẹn kájẹ̀ máa sọ táwọn yẹn bá bẹ̀sẹ̀ kọ́ já níyàs níyàs níyàs abẹ́ẹ̀kọ́ ni wallahi ṣẹ́kẹ̀ ni ẹni tó bá ti sọ báyìí kò sí lórí tawhid kò mú ọlọ́run ọba lọ́kàn nínú dùá kò gbà pé ọlọ́run nìkan ni máa ń pè omi tí wàhálà bá dé bá wọn wọ́n ma pè nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ ọba ilé ìdáyì irú nǹkan táwọn kèfèrí ayé john àsìkò àwọn nẹ́bì àsìkò ànẹ́bì àwọn kèfèrí báyìí táwọn náà ṣe nìyẹn tó yíba nìsín so àwọn náà ma pè nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ ọba nínú àwọn àdúwáwọ̀ ìbáàdà ọ̀nà táwọn gbà nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ ọba pọ̀ ẹjá lọ sìn yá sí tẹ́ ó lẹ́sìn wá lọ sìn yá sí tẹ́ tí wàhálà bá wá dé bá mi tọ́rọ̀ mi bá dojútù tọ́rọ̀ mi bá dojú gbogbo wá ní ibò wá ní kí ma sá lọ wàlọ́ọ̀gì làzín ọmọ àdọ́rin ní lókè ní kàǹkà tún bẹ̀rù ó ní tí wàhálà bá subhanallah so tí ó wà lọ́wọ́ pé ìyá àbí àwọn èèyàn wà lọ síbi sàárè à òpó abíyàmẹ́ sùn ìyá yìí má sùn lọ́rùn ìyá yìí má sùn nǹkan ẹ̀yìn rẹ̀ fẹ́ dà ìyá yìí má kí nìkan subhanallah ó wà lọ́mọ pé òkú ọlọ́mọ bókú sọ̀rọ̀ ọ̀nà ẹbọ ni àwọn yẹn ń ṣàdúnwọ̀n ṣe so àwọn sàárè kẹtì ẹwà ń bẹ tó ń pé àwọn sàárè àwọn ẹni ọlọ́ọ̀lá máa ń pè wọn àbí ẹ̀kọ́ ni wọ́n bẹ káàkiri káàkiri abi, so wọ́n bẹ káàkiri láwọn sàárẹ̀ àwọn àgbààgbà fà tí gbogbo aná ti ma gbogbo aná láti ma wọn àbí táwọn yẹn sì máa ń lọ bẹ̀ ilé tí ń bẹ lẹ́lọrin bẹ lọrin ilé tí ń bẹ lábẹ́kúta ń bẹ lábẹ́kúta etí ń bẹ lẹ́kọ̀ọ́ ń bẹ lẹ́kọ̀ọ́ àbí ilé tí ń bẹ ní Kaolack ní Senegal ó ń bẹ ń bẹ tó yẹ sí pé àwọn èèyàn lọ bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ńkọ́ pọ̀ lọrin náà dáadáa tó ẹ́ pàwọn èèyàn lọ́bẹ̀ wọ́n sì lọ́wọ́ pé àwọn tó wà ní sàárè Allahi lazim tàbí táwọn èèyàn bá wá àwọn kọ̀lífà wọn wọ́n ẹ ti ziyara àwọn bàbá ẹlọ́tọ̀rọ̀ tẹ́fẹ́ ẹlọ́tọ̀rọ̀ tó fẹ́rẹ́ àwọn bàbá tó ti wà ní sàárè wallahi ẹbọ ni ṣe bá ní sí ṣùgbùgbù àwọn ilé ìlànà láti gbọ́yé lẹ́fẹ́ pé àwọn ọmọ ní eh, kíníkà àbá ẹnikẹ́ ẹbá wọn mọ́sálásí ẹni kábẹ̀rù ọlọ́run kíníkà wọn bí tí àwọn lẹ ibi tí wọ́n ti mẹ̀sìn lọ́ẹ̀kẹ́ mọ́ à ah, ẹ̀yìn kò tí mọ́ tàwíìdù èyàn ń kírò túmọ̀ sí pé kò túmọ̀ sí pé kìí ṣẹlẹ́bọ̀ wallahi èyàn ń kírò túmọ̀ sí pé kìí ṣẹlẹ́bọ̀ tí bá ti ń pẹ ẹlòmí ìyàtọ̀ fọ́lọ́ ẹ̀mẹ́ nǹkan tẹ́ ń pẹ lẹ́bọ̀ ni al-mushriku huwa alladhi ya'budu Allaha wa ya'budu ma'ahu ghayrahu ẹni tí ń sin ọlọ́run bá títí wá ń sin nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run bá náà ń pè ní mushrik ṣe rí ẹni tẹ́yìn rò pé ẹtẹ́ pèlè lẹ́bọ̀n kèfèrí nìyẹn tí ò tiẹ̀ sin lọ́run rárá àbẹ́ni tí tiẹ̀ ń tako bíbẹ ọlọ́run bá káfìrí nìyẹn kò yẹ báyìí nísìnyí so torí mushrik yàtọ̀ sí káfìrí ẹ̀ tí ọ̀dà sàn káfìrí sì tó burú ju ó tún gbópan ju mushrik lọ àwọn méjèèjì ọmọ náà ni wọ́n o wọ́n jọ ṣe gbére nínú látàbá kú sórí ẹ̀ ni o ẹ̀ tí ọ̀dà sàn báyìí sì bẹ̀t ó jura wọn lọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tẹ́lẹ̀ mi tó ní ààrùn ah, ní gini kan Sheikh Fawzan sọ́wọ́ ó dẹ̀ wà nínú durusun fi sharh nawaqid al-Islam wọ́n sàlàyé síbẹ̀ tó bá nìsí wàkán bí wọ́n lè rí pé kí ni yàtọ̀ tí mẹ́ láàrin kúfúrú àti ṣẹ́kì tó bá nìsí pé àti pé sí wọ́n brọ́dù jura wọn lọ sí wọ́n kẹnu jura wọn lọ Sheikh níbẹ̀ ni pé kúfúrú wa àám òun tó kẹnu ju ṣírkì lọ torí pé al-mush al-kafiru ẹni tó jẹ́ kéfèrí tí ẹ̀ òun tí ẹ̀ tó máa òun tó lè máa díyàn pọ́lọ́run bá ó lè máa díyàn bíbẹ̀ ọlọ́run ó lè ní kọ̀sọ́lọ̀ but ẹlẹ́bọ́ gbà pọ́lọ́run ń bẹ ẹnu problem ẹ̀ ni pé òun gbà pọ́lọ́run nìkan ẹ̀sìn wọn ká máa jọ́sìn fọ́lọ́run nìkan àti bùkátà yìí ó yẹ ká láwọn míì ma máa ran lọ́wọ́ ọlọ́run nìkan ò ní gbọ́ ẹ̀tí ọ̀dásán tókílá ẹ̀fà ń bẹ̀ ní pé àwọn èèyàn sàṣìgbóyé tó ń pè lẹ́lẹ́bọ̀ lónìí èyí ni máa kí ọ̀rọ̀ lọ́ ìṣó jẹ́lẹ́bọ̀ ẹ̀tí ọ̀dásán níbi dùá lásán ẹwàjú ẹbọ táwọn èèyàn ọmú tí mo mú láyà tó mú láyà ọmú yìí kò ní jọ ọ̀rá rẹ̀ ọmú orí rẹ̀ yìí wallahi ní àwọn tí máa ń kọrin tẹ́mọ́pè ní orin islamic islamic eh, music ní àwọn islamic songs alágbàkúgbà ni wọ́n àbúkẹ́ ṣeun wọ́n kó àwọn èèyàn sínú ẹ̀kọ́ wallahi nìkan wá kọrin gbogbo tó rí ń dá sí lórí orí wallahi ó ní gbogbo tó wá bí i kíyàn béèrè lọ́wọ́ orí wàláì wàláì eré ìgẹ̀gẹ̀ ní wípa wàláì náà fi wàláì tàláì ó eré ìgẹ̀gẹ̀ ní wí àlékódà ló bẹ̀rẹ̀ bá jí láàárọ̀ pé ìyàn kọ̀kọ́ gbá orí yẹn mú báyìí ẹ kọ̀kọ́ gbá ohun èmi ò èèyàn gbọ́dọ̀ máa hà ní wàláì àwọn Yorùbá ní ìgbàgbọ́ pẹ̀lú orí o ó lè tako yẹn ó lè la ó lè ṣe tí èyàn ó ori pe orí ẹ̀ máa bẹ orí lọ́tọ̀ wàláì so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan báyìí ká gbé ẹ̀tọ́ Ọlọ́run fún erí ẹbọ ni tẹ́ fáwọn èyàn wọ́n máa pe orí lọ́tọ̀ so Ọlọ́run bá ba wa gbogbo ninu ya ẹ̀jẹ́ ọlọ́run ọba nìkan nìyàn máa ń ṣe náà fìrù fún pé ọlọ́run ọba o tó bá fún mi ní nǹkan báyìí èmi máa fún ọ ní nǹkan báyìí tó jẹ́ jẹ́ sí pé naziru náà wà makaru kò dá torí pé innama yustakhraju bihi min al-bakhil anábì ni ẹ máa ṣe torí pé ahun nìyàn máa ń fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ ahun ni pé ẹwà títí ò ní bọ́ àfikẹ́yìn náà fún kẹ́ni tẹ́ rọ àpàrọ̀ fún àríwẹ̀kọ́ ni pé ọ̀dà ọ̀dà fún mi ní kíní kí fún ọ ní kíní padà nítawọn ó fi rìlíìsì nǹkan nù àmọ́ pé yọ́ wà fún ojú yẹ́ wà ní ránfàní kẹ́kẹ́ ànábì ní tó ẹmọ́ sọ lọ́n dáhùn pé ẹ máa sọ fọ́lọ́n pé ọlọ́run tó bá fún mi nínú òfin oní ìkàbá ànábì ní ẹmọ́ so makruhu ni tí ẹ bá ṣe kò ní láì fi o bẹ̀t kò dá tó torí pé innama yustakhraju bihi minal bakhil

nǹkan báyìí nínú bukata mọ̀ ń wá lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá tó ọba ṣe nǹkan yìí fún mi ó ti wá wá ọlọ́run tó ọba ṣe nǹkan yìí fún mi sì fi odidi ọdún kan màá fi gbàrẹ̀ fún ọlọ́ nẹ́sìrì mi fi odidi pé nǹkan máa sún a máa kún ọmọ ẹ̀dẹ́ lẹ́mìí bá fi lè ṣe nǹkan yẹn gbàrẹ̀ ọdún kan ó ti di ọ̀ràn yẹn lé lórí kódà bọ́ bá kú wọ́n bọ̀ gbà bọ́ bá ń gbà lọ tó kú wọ́n bọ̀ gbà àwọn nẹ́zìrù lágbára gan àbí nǹkan tí yẹn bá fi nẹ́zìrù sí lọ́rùn èèyàn lé rẹ̀ lórí ó lágbára kódà tí yẹn bá sọ fọ́lọ́run pé ọlọ́run àwẹ̀ ọdún kan náà wà ní ìhìn wá ní já bọ́ bá já ó tún bẹ̀rẹ̀ ọdún kan ọlọ́run tó wá fi lè ṣe nǹkan ikú mi máa fi odidi ọdún kan gbàwẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba láì ní já máa gbàwẹ̀ yẹn tẹ̀léra wọn ni bọ́ bá ti gba ọdún kan àtòsù mẹ́sàn-án àti ọjọ́ méjìdínlọ́gbọ̀n tó kù ọjọ́ kan tó sì yóò fi parí àbọ́jọ́ méjì tí ọdún kò fi complete tọwájá ó tún bẹ̀rẹ̀ ni ọ̀dára sí rẹ̀ lọ́rùn nẹ́fìrú nìyẹn tẹ́yàn bá wá lè ṣe nẹ́fìrú fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run bá èyàn ti dẹ́lẹ́bọ pé à ah, ìrẹ́ bàbá tọ̀ wà ní sàárè yìí tí n bá fi lè ríṣẹ́ àgùntàn àbí

Ah, tí bá sì fi níyàwó fún òsín pẹ́jú ìyàwó tàbí tí bá fi lè rọ́kọ odidi àgbòtàn kan tó funfun kalẹ̀ máa mú wá fún wọ́n sí ewu nínú sàárè tó bá sì ti fi ẹbí àti bá sọ ọdún mi tótọ́ yìí sì padà níyàwó tótọ́ yìí sì má gùn tàwa ẹbọ nìyẹn wọ́n ṣe ń lọrin náà wọ́n ṣe láàkàfèrè ilẹ̀ Yorùbá náà àbẹ́ẹ̀kọ́ ni nọ́tírù ẹbọ ni nínú rẹ̀ ẹbọ òun náà ni al-isti'ana nínú ọ̀ràn ìbádà ó ní kíyàn máa wáyàn lọ́wọ́ isti'ana wá pé méjì al-isti'anatu fima la yaqdiru alayhi illa Allah fima la yaqdiru alayhi ahadun illa Allah kíyàn máa ṣe ìwáràn lọ́wọ́ yàn kíyàn máa wáràn lọ́wọ́ eh, lórí nǹkan tó lè wáràn lọ́wọ́ ẹ̀dá lórí tó bá ní kápá lórí àgbẹ́dá kẹba mú kìnnìún mo ti wáràn lọ́wọ́ isti'ana

ẹ̀dàgbẹ̀ tọ́ ẹ̀tẹ́yẹ̀ bá jẹ́ ẹ̀mọ́ bẹ́jẹ́ wọ́ ma tẹ́wà ọmọ ẹ̀jẹ́ wẹ́ni tọ́ sọ́nù ẹ̀yà ọmọ ẹ̀kẹ́ sọ́nù ẹ̀dàkùnbùlà ìfẹ́ ìgbó ti mọ̀ wípé bóyá gbófinró ní tẹ́ wọ́n ni wọ́n bá ń bá mi wá ní náà ni ọ̀dà ọba sì gbé yẹ̀pẹ̀ ah! ọmọ rẹ̀ yìí yá ah, ó sì ń bẹ láyé náà torí àwọn tí mo rí yìí òun náà ni kèkú kèkú àpẹẹrẹ sọ pé kèkú àmá ibi tó wà jìnà ṣùgbọ́n ah! lágbára gan hmm, yóò gbó lọ́wọ́ rẹ̀ ṣe sáà látúnṣe sáà látúnṣe yóò kàn náà olówó díẹ̀ náà ni subhanallah kí ẹ máa wárùn lọ́wọ́ ẹ̀dá lórí tí a pé ah, ààrẹ ń ṣe mí ẹ̀dàkùn ẹ fún mi wòsàn àwọn òbìbìlá ẹwò mísàn àwọn èèyàn ń ṣe lónìí wallahi àwọn èèyàn ń ṣe abáwọn èèyàn máa ṣe ni gbogbo bí táwọn èèyàn lọ yẹn wallahi láàfin in tán lọ ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn níbẹ̀ tán lọ ń bèèrè lọ́dọ̀ àwọn àfáà tẹ́rí tán máa ń dáwọn èèyàn bẹ ní ọwọ́ wọn sẹ́rí mọ́mọ́ ń sọ gíní kan àwọn àfá àwùjọ wa yìí lẹ́yìn tán bá jí ẹbọ tán ó tún jí ìyàbò sí o because tẹ́lá àwọn àfá yìí wọ́n sì bá ọjà àwọn babaláwo jẹ́ wọ́n sì kó àwọn babaláwo nígbà sílé wàláì àwọn náà ń pèpè tápa gbogbo tá babaláwo sì tán ṣe wọ́n sì àìjákẹ̀ lọ́dọ̀ babaláwo wọ́n sì pèlókù ẹ̀sìn náà sún tá babaláwo ń ṣe gan làwọn àfá náà ṣe wàláì àmọ́ wọ́n bọ́jà àwọn babaláwo jẹ́ wọ́n sì pèpè sọ́dọ̀ ara tí wọ́n àwọn máa rògbé ẹmọ́ lọ́sọ́dọ̀ babaláwo ẹ máa lọ́sọ́dọ̀ àwọn àpá intense lọ́sọ́dọ̀ babaláwo lẹ́ sí lọ́dọ̀ àwọn àpá sẹ́mọ̀ pé ẹkàn kó àwọn lẹ́lẹ́ nígbà sílé ẹ sì gba business lọ́wọ́ wọn ẹ sì gbọ́ wàláì ẹ sì gba business lọ́wọ́ wọn so ọlọ́run ṣàánú wa o ṣe bí ẹbẹ́ ẹni tán pè láàfáà náà ni a ti rí ọmọ ìyá tí wọ́n pè rí tó yìí sọ wípé àwọn pé náà lórúkọ táàmì kìíní kan àwọn díẹ̀ díẹ̀ lórúkọ táàmì kìíní kan wàlá ìsì ń pọ̀fọ̀ lórí fóònù wàlá ìmọ̀fọ́lọ́wà búra ìsì ń pọ̀fọ̀ wàlá ó ní sọ̀rọ̀ kí ń gbóhùn lẹ́nu ẹ subhanallah so ọlọ́run ló sànú wa lára ìbádà ni pé ọlọ́run bá nìkan iyyaka na'budu wa iyyaka lórí tọ́yìn ọba ti ní kàfà lórí ẹ̀ èyàn kí ń ṣe ìsìáánà lọ́dọ̀ ẹ̀dá nínú ẹ̀nà ni ìsìrọ́fà ìsìáánà àti ìsìrọ́fà méjì yàtọ̀ síra wọn ìsìrọ́fà ni pé kéèyàn máa wá kéèyàn yọ̀yàn kó nú aburú kan ìsìáánà ni pé kéèyàn máa wá kéèyàn síyàn lórí ìyàn lọ́wọ́ náà ni bẹ̀tẹ̀ ràn mí lọ́wọ́ lórí kóre kárí tẹ̀mí lọ́wọ́ ìsìrọ́fà ni pé ràn mí lọ́wọ́ kéèyàn kó nú àjàgà kan tí tẹ́yìn bá wá isti'ana rẹ̀ kò sí wàhálà ń bẹ̀ fastaghathahu alladhi min shi'atihi ala alladhi min aduwwihi fawakazahu Musa faqada alayhi nínú suratul Qasas àbí tọ́lọ̀ ọba alékẹ́lá sọ̀rọ̀ nípa Nabi Musa alayhi salatu wassalam àti kìftíyù kan èèyàn kan tó ń jà

iṣẹ́ wo lẹ́rù fún ṣe náà in tí wọ́n gbé sẹ́nu ọ̀nà yẹn tán so kẹ́nu ọ̀nà yẹn iṣẹ́ wo lẹ́rù fún ṣe náà kọ́ yọ wọ́n kó wàhálà ni kó lè má wọlé àbí kíkíní má ṣe wá kíkíní má ṣe wá àwọn yóò dẹ̀ gbára lé débi pé wàláhì lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá ń pè láàfáà ni o tẹ́ fẹ́ jáde àbí tẹ́ fẹ́ lọ sí àwọn nǹkan ní tí ń bẹ ní ara wọn ò dá o tí ìbá ní kan bọ́ asọ́lẹ̀ àtagbádá ní tẹ́mọ̀ kan lábẹ́ agbádá wàlọ́ì kò dá o wàlọ́ì oúnjẹ ń bẹ́ ń di ẹlòmí o ìfúnpá ń bẹ lápẹ́ ẹlòmí bẹ́ sí wọn yẹn o a ṣe bí àfà kan àfà yẹn gbajúmọ̀ dáadáa òkìkí rẹ̀ sì kàn níjọ́ tí ń lọ sí kòtọ́ ló lásídẹ̀ntì níwò àbí nígbà tó lè lásídẹ̀ntì níwò àwọn zùmọ̀rọ̀ gbà tí àwọn kírísẹ̀ lórí kó lásídẹ̀ntì wọ́n bá lọ bá àwọn àfà tí wọ́n rí ní àdúgbò wọ́n jẹ́ jẹ́ àwọn zùmọ̀rọ̀ fíà

eléyìí ẹ̀sẹ̀ òkú tí wá o eléyìí òkú kọkù lélé eléyìí ẹ̀sẹ̀ mùsùlùmí ìtànpálá rẹ̀ ọ̀dá àìwá mẹ́yẹ bẹ́ẹ̀ tí ń bẹ lára wallahi lazim tẹ bá mẹ́bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń pè láfà yẹn ojú ẹlòmí ò ṣe máa wò báyìí ẹni ẹni ẹni lè fojú rinjú pẹ̀lú ẹlòmí wallahi lazim torí pé ó ti possess ó ti gbé nǹkan mi wallahi mo fọlọ́ bàbúrà ẹlòmí ti gbé nǹkan mi débi wípé ẹ̀ nílè wojú ẹ̀ nínú àwọn tá ń pè láfà yìí nínú àwọn tá ń pè láfà yìí tẹ́ bá ń lọ sóde báyìí òde àwọn òde òkú òde kìíní báyìí nígbà pé ẹgbẹ̀jì bá mú rogun nígbà pé àrọ̀ ní bá ń di rogun because wọ́n ti mọ̀ pé àwọn táwọn ọjọ́ pàdé ń bẹ̀ yẹn àwọn tó gbóná ni so ń kálukọ́ wa máa díraga èyí dúró lásán bí ọmọkùnrin ètò subhanallah ẹbọ nìyẹn wallahi ẹbọ nìyẹn

lásán lèyàn pa fún nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ bá píyàn fi jọ́sìn fún yóò sì dẹ́lẹ́bọ̀ azabtu li ghayrillah kíyàn pa ẹran kíyàn pa nǹkan fún nǹkan mí yàtọ̀ fọ́lọ̀ bá ilé yìí pọ̀ dáadáa láwùjọ ilé yìí pọ̀ dáadáa wallahi náà táwọn èèyàn ń pa tán pa ẹran fáwọn àlìjànú tán pa ẹran fáwọn àlìjànú wọ́n sọ pé àdúrà yìí o àbíkọ́ tẹ̀jẹ́lẹ̀ o ìkọ́sọ̀ bá tẹ̀jẹ́lẹ̀ ọgbẹ́ fún ni o àdúrà mọ̀jẹ̀mọ̀jẹ̀ èyí ti gbọ́ rí ìyẹn fẹ́ bẹ lọ́hun ìwáṣà àdúrà mọ̀jẹ̀mọ̀jẹ̀ láṣẹ́ kàpálì jẹ́ lọ́fẹ́ pé ó wà nítò ó pẹran so àdúrà ta fẹ́ ṣe apẹran lé lórí tó bá jẹ́ sí pé ẹran tẹ́ ń pa yẹn tó bá jẹ́ sí bẹ́ẹ̀ àlìjẹ̀nú náà ń pa fún àbí nǹkan kan náà ń pa fún ló nídìí ẹran ló nídìí ẹ̀jẹ̀ lọ́dọ̀ ẹbọ ni àwọn gbà mí àwọn afáàmọ́ ọjọ́gbọ́n fẹ́ jẹun àwọn ọjọ́gbọ́n fẹ́ jẹun gbà mí yí ẹsẹ̀ bọ́ wọ́n lè nítò ààbọ̀ sọ kùránì kalẹ̀ àmọ́ ọ̀pẹ̀ràn o ọ̀pẹ̀ràn o tí ẹ bá ti sọ kùránì kalẹ̀ ọ̀pẹ̀ràn o kìí ṣe pé ẹlòmíì náà fẹ́kọ̀ pẹ̀ràn fún wọ́n ìyún èsì ẹbọtẹ́ ìbá ti pá fún nǹkan mí ìyàtọ̀ fọ́lọ́wọ́ bá haramu lẹ́ ń jẹun ẹ̀ jẹ dúkìá ń dúkìá lọ́nà àbòsínú ìyún náà nídàjọ́ inú fíkì àríwẹ̀kọ́ ni ẹ̀ pé à yàsí tọ́ka yìí o yàsí yìí àfikọ́ pẹran tó bá yẹ pé yàsí yẹn tó bá yẹ pé àlìjẹ̀nú ń pẹran yẹn fún ẹbọ ni tó bá yẹ pé ẹkà pẹran fún lásán ṣé báyìí ọlọ́run ó wa

ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ nínú ilé wọn tí ó ní ha ó ní wàhálà yẹwà kọ̀wàá wọ́n sì ní kí n rúgbò èṣù mo rú ti rúgbò èṣù lọrin ha níbi tí ẹ̀sìn tẹ̀kádé kí wọ́n máa e-, e, ẹbọ ẹbọ Islam kọ́kọ́ takò ẹwọ nǹkan méjì burúkú ẹbọ èṣù à ṣẹ́ni pé tàwíìrùdà àbíkọ́lọ́ ń sàánà wa ni ìmọ̀ pẹran fún nǹkan méyàtọ̀ fọ́nà ọba àìmẹ́yẹ báwọn yẹn ti ń fún nǹkan méyàtọ̀ fọ́nà nìyẹn gbogbo ilé báyìí ẹbọ ni ṣe wá rí gbogbo yẹn àwọn sí ara nìyẹn àwọn ìyẹn lè wúwo díẹ̀ àwọn ẹbọ ń bẹ tó rọrùn jẹ wàláì kò wúwo èyí ó sì kó sẹ́bọ ìyẹn lè lọ́nà gbogbo bítà ń sọ yìí àmọ́ tí ó sì jẹ́ lẹ́bọ kí irú nǹkan náà ẹwà alkhawfu táwọn yẹn alkhawfu tí yẹn bá fi lè bẹ̀rù nǹkan ní ìyàtọ̀ fún Ọlọ́run Ọba ẹbọ ni ìbẹ̀rù wá pín sí méjì a ní khawfu al-ibada a sì ní alkhawfu at-tabi'i ìbẹ̀rù àdámá àti ìbẹ̀rù títí ìbádà kí náà pè ní bẹ̀rù àdámá inú àdá wọn mẹ́dé èèyàn ní pé kọ́mọ ẹ̀bẹ̀rún tó bá lè ṣe ní ṣùtá fisikali náà iná ń bẹ ń bí àrí tàbí ọ̀bẹ̀rún náà ń bí kọ́nà wọn pé èmi ọ̀bẹ̀rún náà ẹ́ àti sẹ́bọ̀nù ilé ìlàjọ fún pé ìwọ́tọ̀ tẹ́kà ní kọ́ mọ́ kàfàrọ̀ yẹn tẹ́kà ní kọ́ kèfèrí láwọn èèyàn lọ́wọ́ èèyàn ma kéwú ni tánà ọ̀bẹ̀rú kẹnìún mi báyìí kẹnìún ẹ́ kò tánà ọ̀bẹ̀rú ejò akéèké ńkọ́ ẹ́ tánà ọ̀bẹ̀rú sọ́jà nám tánà ọ̀bẹ̀rú boko haram àtólè ẹ̀rí pé kò sẹ́ni náà ìbẹ̀rù àdámọ́ nìyẹn ká bẹ̀rù àwọn nǹkan tá a mọ̀ pé físíkálì ó lè ṣe wá ní ṣùtà ìbẹ̀rù àdámọ́ nìyẹn èyí ò kò sí nǹkan tó burú mẹ́ nígbàtí ànábì Musa inú sọ́rọ̀tù kọ́sọ̀ sí mọ̀sọ́ náà wọ́n ni fakharaja khaifan yataraqqab fakharaja khaifan yataraqqab ànábì Musa jáde ní Misra lẹ́ni tí ń sá lọ sí Madian khaifan lẹ́ni wípé àwọn ọ̀tá rẹ̀ wọ́n ṣe kíni wọ́n lè ṣe ní sùta kódà yàtàrọ́kọ̀ bí ṣe ń sá lọ ní tún ní kí è sára ní ṣe mọ̀rọ́kọ́bà yàtàrọ́kọ̀ ní tún sọ́ra rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ni náà ìbẹ̀rù wá rí ìbẹ̀rù tẹbọ o ní pé kíyàn máa bẹ̀rù pé nǹkankan ẹnìkan lè fa burú spiritually naturally nsìn mo mo wá rí pé à ah, egun bẹ rẹ̀ gan ó sì mọ bí yẹn gbá ẹ̀sẹ̀ sẹ́wọ̀n pé èmi tẹ́mi òsì lè jà dédé ní kí n bẹ̀rù rẹ̀ ó lànà bá sọ̀rọ̀ ẹ̀sà ní nítorí pé rẹ̀ bá bà mí mo ti máa tí mo máa tó lè já sí fún mi ìbẹ̀rù

ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú fáwọn èèyàn wọ́n dẹ̀ sọ àwọn ẹ̀dẹ́ ni tí wọ́n dẹ̀ sọ àwọn ẹ̀dẹ́ lẹ́bọ̀ pẹ̀lú kí wọ́n bèèrè àlìjẹ̀nú àwọn ẹlòmí sọ̀rọ̀ àlìjẹ̀nú débi wípé tẹ́lẹ̀ bá gbọ́ kí sẹ́ta àlìjẹ̀nú tán àti bọ́sẹ̀kù ló sì nira fún kò ní lè bọ́sẹ̀kù lé lálẹ́ torí ọmọ wo pé àlìjẹ̀nú rẹ̀ sẹ́jẹ̀nú rẹ̀ pàmí báyìí sẹ́jẹ̀nú rẹ̀ níyàmú wèrè àlìjẹ̀nú rẹ̀ kó sí mi lára báyìí àà ah, ah. ó ń bẹ̀rù ẹ̀dá bíi tiẹ̀ iye bẹ̀rù àlìjẹ̀nú subhanallah ẹ̀ mọ̀ bọ́wọ́ ọ̀pọ̀ yẹn máa ń bẹ̀rù àlìjẹ̀nú fa kódà ò lè jórí súnà jọ́sùn mọ̀ bẹ̀rù àlìjẹ̀nú abẹ́mọ̀ ni wàláì ẹbọ ni kí ẹ máa bẹ̀rù pé àlìjẹ̀nú yà ń wèrè ó sì máa bẹ̀rù àlìjẹ̀nú àlìjẹ̀nú ò ní kápá kankan lórí ẹ̀ wàláì wọn ò ní kápá lórí ẹ̀ ọlọ́run ọba nìkan ló lè ṣe yẹ kí ẹ máa bẹ̀rù àwọn ẹ̀yà kí ẹ máa bẹ̀rù àwọn ẹ̀yà mélòó lé ní wá ní lọ́jẹ́ sí pé in tó fà tí ò fi lè ṣe súnnà àbí tó fà tí ò fi lè ṣe òdodo ládùgbò àbí tí ò fi lè ṣe òdodo pé ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀bá sọ̀rọ̀ sí ìyá àwọn gbogbo àwọn alálẹ́ rẹ̀ ló ti pátápá yóò wùlẹ̀ wá pa yín ni àbí bàbá yẹn bàbá yẹn gbóná gẹ bàbá ní òní dọ̀la èyí ní dọ̀la ní ẹ̀má bá ara dandan lọ́dọ̀ bàbá yẹn gbé yẹn bá fi lé ń bẹ̀rù yẹn bẹ́ẹ̀ ẹ̀dẹ́kùn ẹwù bẹ́bọ̀ ṣe chíìpù tó ẹwù bẹ́bọ̀ ṣe chíìpù tó ìdí kéèyàn kan máa bẹ̀rù pé lágbájá lè yàmí wèrè àbí lágbájá lè dín arísìkí mi kù àbí lágbájá lè tamílọ́sì àbílágbájá lè fàárẹ̀ kàn mí àbílágbájá lè jàmílágàn àbílágbájá lè tamílósì tí ẹ bá fi lè bẹ̀rù èèyàn tó yẹ pé tí fi ń bẹ̀rù èèyàn nìyẹn pé ó ní agbára kan láti kó aburú kan spiritually ti dẹ̀lẹ́bọ̀ ìyẹn ti dẹ̀lẹ́bọ̀ bẹ́ẹ̀ náà ni kí ẹ máa níran kan wípé ẹnìkan ń bẹ tó lè ṣèyàn láǹfààní lórí tẹ́ẹ̀dá ní lórí ẹ̀ kí ẹ máa ran kan kí ẹ máa ran ba ẹbọ lòun náà ẹbọ ni ṣe bá nísìn kí ẹ mẹ́ẹ̀ máa kpe pé nǹkan tọ́lọ́wọ́n bọ̀ bá fẹ́ ṣe àwọn kan bẹ tán lè jẹ́ kó ṣe ṣe lè ṣe fún yàn kí ẹ máa ní ọ̀rọ̀ wọn pé àwọn nǹkan pé fẹ́ ṣe nǹkan tó tọ́ àmáwọn wọ́n dẹ̀ lè ṣe fún ìyàtọ̀ fọ́lọ́wọ́n bá kódà kọ́lọ̀mọ́fẹ́ sí àwọn ilé yìí báyìí àwọn ọ̀rẹ́ ẹbọ ni àwọn ọ̀rẹ́ ẹbọ ni fẹ́ sí pé èyàn ń fi ọkàn ṣe bẹ́ẹ̀lẹ̀ làwọn ilé tí yàn ń fẹnu ṣe náà tó yẹ pé ẹnu lèyàn fi ń sọ nínú àwọn ọ̀rọ̀ ẹbọ ṣe bá nísìn ẹ máa wòó sìn nínú àwọn àdìsọ́kẹ̀ ẹbọ tó yẹ kó sábà kọ́mọ̀ dada táwọn yóò dẹ̀kí ń fura sí láwùjọ wáyìí tó yẹ pé ó dẹ̀ mú yẹn jáde kónú tawhid òun ni kí ẹmọ ní àdìsọ́kẹ̀ pé àwọn kan bẹ tí wọ́n lè ti òjò sábà pé sábà máa ń ṣẹlẹ̀ dada pé a àbákiní máa ń ti òjò àbákiní à ọ lè simple analysis ni àlàyé kékeré náà ni in tó wà ń bẹ̀ ni pé ẹni ẹ ti gbà yí pé ó ń bẹ nínú àwọn ẹ̀dá ẹni tó lágbára jọ lọ́nà ọlọ́run ọba àlékẹ́lá fẹ́ rọ òjò àbí ẹ̀dá yẹ̀ wá fẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba àlékẹ́lá wá fẹ́ rọ ẹni ìwá tí ẹ̀dàkùn àtọ́lọ́jọ ní tó bá wá lè gbà kórìtì ó borí àbí ò borí ọ sí alọ́lọ́run fẹ́ rọ̀ jòsẹ́ ẹ̀dá ìwá ní kò ní ṣeéṣe òun àtọ́lọ́wọ́ ọjọ́ nílẹ̀ tẹ́bí owó àdéhùn òbìdè ọ rí òjò yẹn kùdàrùn mọ́lọ̀ lọ́wọ́ tálágbára jù náà méjèèjì àti ti ẹ àwọn ìran ìbádà aláti mọ̀ níta bá débẹ̀ ní pé tánpẹ̀ ní tawhid ó ní ifradullahi ta'ala bil ìbádà ibẹ̀ láti wá ní kí náà pè ní ìbádà gan an láti gbọ́yé òun tá bá tí wá mọ́ tánpẹ̀ ní ìbádà kí náà pè ní ìjọsìn mo fi ní ìjọsìn kọjá akẹ́kírùn-ún àgbáwẹ̀ àti kí ní lásán ọkọjá bẹ́ẹ̀ tó tá a bá ti wá mọ nǹkan tó ń pè ní ìjọsìn yẹn àwọn nǹkan yẹn láwa gbọ́dọ̀ gbé fẹ́dà yàtọ̀ fọ́nà ọba nígbà tá a bá ti gbé àwọn nǹkan yẹn fẹ́dà tàwíìdù là ń ṣe yẹn aṣọ ọlọ́run ọba lẹ́yọkan nu pé ọlọ́run ọba nìkan ló tọ́ ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ mọ fún ibẹ̀ ni tawhidul uluhi tawhidul rububiyya àti àti asma wa tawhidul asma wa sifat ibi tó wọlé sí ni e bí tó be ifradullahi ta'ala bil ibada tawhidul uluhiyya ni ká gbà ko lo ba ni kala gboro wa so ibada fún tá bá dúró síbẹ̀ definition ní definition sí pé apá ó ń láṣe nínú definition tawhid nìyẹn àti ìsàwọn tó kù àti ìsọ̀tàwí àti ìsì definition tawhid nìyẹn ibi wà gẹ́rì ha mimma yakhtassu bihi subhanahu wa ta'ala ẹ̀ ibẹ̀ ni wọ́n ní ìsọlọ́wọ́ba lọ́kan nínú àwọn ìbádà àtàwọn nǹkan míì tó yàtọ̀ sí kásọlọ́wọ́ba ní ọ̀kan níbi àwọn nǹkan míì tó yàtọ̀ fún ìbádà nínú àwọn nǹkan tó jẹ́ pé yakhtassu bihi subhanahu wa ta'ala ọlọ́wọ́ba nìkan ló dáa ní ládàásàlẹ́sà kí làwọn nǹkan náà òun náà làwọn sí ọlọ́run ọba tó yẹ kí ọlọ́run ọba nìkan ló ní kápá lórí lẹ́sà lẹ́yìn ọlọ́run a gbà pẹ́dà kan bẹ̀ tó lè ṣe mọ́. bákan náà àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ọlọ́run a gbà pẹ́dà kan bẹ̀ tó lè jẹ àfọlọ́run ọba ẹ jẹ́ sáré fún alápèjúwe rú yẹn fún bí àpẹẹrẹ ń sìn ọlọ́run ọba àlejò lásàbà pé òun ọlọ́wọ́n bá lòun máa ń pa èèyàn lòun máa ń pa ẹ̀dá òun ló sì máa ń dá ẹ̀dá bẹ̀t lónìí ìgbàgbọ́ Yorùbá òun ni wípé àwọn èèyàn míì náà ń bẹ tán lè pa èèyàn àtọ̀ fọ́nà kódà Yorùbá máa ń gbà wípé ẹni tó bá kú Ọlọ́run kọ́ ló pa tó rọ́lọ́run èsè kíni Ọlọ́run èsè bí e, kódà mímí ọkọ̀ sára kúfùrù ni

ẹlòmí ń kọsára ọ̀kadà ẹlòmí ń kọsára nìsìn kódà ó bẹ̀rẹ̀ ó dókọ ilé ọlọ́run bínú? àparí ẹ̀ ní o ilé ọlọ́run bínú? ilé ìbínú ọlọ́run ó ṣàánú wa àwọn èèyàn gbà yí pé bá fi lè rí tó èèyàn kú bá kọ́ ló ti wá èèyàn ni ibi sì ni kéèyàn kú lọ́dọ̀ tí wọn àìbẹ̀ ni ibi ni kéèyàn sì kú ẹsẹ bí kéèsẹ bí tó rà o lè jú sáyé náà báwa lò ṣe ní kú ọlọ́dẹ̀ ti pè wù àsìkò fẹ́ni wọ́n náà wọ́n yìí wọ́n lájí ẹ oní márùn nígbà tó wù ọjọ́ kan kan ọpá ṣe ni wọ́n ó ṣe kí ló ṣe ó ṣe nípa díẹ̀ àà ah, èyí ah, ah. ṣe kàbáhùn kò yíba nísìn so gbogbo alamọ̀ yí pé in tó níkàpá lórí ẹ̀nìyàn kìí ṣe kà nìyẹn so báwọn ọlọ́wọ́n bá lè fẹ́lá tó wá níkàpá lórí nǹkan báwọn ló ṣe wá mú nǹkan ẹ̀rọ ní ọlọ́wọ́n ń ṣe kà so now eléyìí báyìí ní ọwọ́ parí ṣókí kásáré sàlàyé nípa ni ìyẹn ṣe lè sí ọlọ́wọ́n bá lọ́kan nínú ká má asma wa sifat

nínú suratu Yusuf wa qala niswatun fil madinati imratul aziz ọ̀gá Ànábì Yusuf na máa ń pè ní al-aziz wa qala ya ayyuhal aziz àbí kódà bí tààríf pẹ̀lú alif àti láàmù ni al-azizu ẹ̀ ní fi abdu sí ayé sí pé yíba a ń láti kíyèsí nǹkankan mo lè pèyàn ní aziz sí ní pè ní abdul aziz ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn mo lè pèyàn ní aziz tí ìdẹ̀ ní pè ní abdul tí n bá ti gbèrò pé tọ́lọ́wọ́n bá ní mú wí tó wáyé pé tọ́lọ́wọ́n bá ní máa pè ní Abdul Aziz ẹrú ọlọ́wọ́n tí ń Aziz lábẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n èèyàn náà máa ní Izza ní Izza ní tó ń pè ní Izza ni iyì àtagbára wà èèyàn ní ni ròyìn náà ti ń bẹ bẹ́ẹ̀ náà ni ẹni jẹ́ rahim kódà nínú ìparí sórọ́tù tauba ọlọ́run bá ní bilmu'minina ra'ufur rahim ó kọ méjì náà orúkọ ọlọ́run ọlọ́run bá pànẹ́bí ra'uf ọlọ́run bá ní jẹ́bẹ̀ látara ra'afa rahim ọlọ́run ọlọ́run nìkan ló lè jẹ àbí ni bẹ́ẹ̀ náà ni ká ní almaliku maliku àbí maliku àwọn sọ̀hábà ń bẹ tí ń jẹ́bẹ̀ dáadáa a ní sọ̀hábì kẹtàn pè ní káàbùbùn malik a ní sọ̀hábì kẹtàn pè ní malik ibn huwairi a ní sọ̀hábì kẹtàn pè ní anas bun malik bá nàbí ṣe ń pè mọ́nà nù kò pín ní abdul malik kò pín ní anas bun abdul malik abẹ́gbọ́rí káàbùbùn abdul malik sẹ́gbọ́rí malik ibn huwairi sọ́pẹ́ ní abdul malik ibn huwairi ọlọ́run sì jẹ́ malik àbí irú ẹ̀ náà ni ali ẹ̀pọ́ ọba ní jẹ́ ali ali ní ẹgbẹ́ ali yìí náà lábí ìtàrẹ́sùn mọ́ àbí ẹ̀kọ́ ni kódà iná ọlọ́run ní jẹ́ hakim adẹ̀rí hakim hizam nínú àwọn abi àbí hakim bẹ́ẹ̀ náà tí ó ń sẹ́ abdul hakim nítorí eléyìí àwọn kan ń bẹ tí wọ́n ti sọnù láwùjọ wa yìí wọ́n ń kó àwọn èèyàn ní kéwú kíkéwú wọ́n ní àwọn orúkọ ọlọ́run yìí tẹ́ bá fi lè gbé wá ní abo ẹjí ṣe ìlhádù nù wàbí táìlì ẹ̀dí kèfèrí fún bí àpẹẹrẹ sí wọ́n wà ní àwọn sisters àbí ẹni tó bá bímọ tó bá sọ ọmọ rẹ̀ ní rọ̀hímá wọ́n ní so ìlhádù ló sí ẹ̀ṣọ́ àníkẹ́ lábú rọ̀hímá mẹ́kàílì lámàpẹ̀ọ́ mẹ́kàílì ìsàbú rọ̀hímá ẹ̀ṣọ́ àwọn tí wọ́n ti báwọn ẹ̀mọ̀ wọn ẹ ma wọ́n sí mọ́ sí bẹ́ náà àwọn aláì àwọn ìjàbàtà ni wọ́n láì agbákùn bẹ́ ní wọn bá wọ́n ní ìlhàjù ní kí ẹ ma jẹ́ Abu Rahim torí pé Rahim Ọlọ́run bá ní jẹ́ bẹ́ tẹ bá ti wá gbé ọkọ̀ Ọlọ́run bá wá lábò ẹjí ṣe ìlhàjù ní wọ́n mọ̀ yí pé èèyàn náà lè jẹ́ Rahim láì ṣe gẹ́ni láì ní fi abdù sí tọkùnrin bá ti wá lè jẹ́ Rahim nítorí pé Rahman bẹ̀ lára rẹ̀ obìnrin lè Rahima bá ṣe lè pèyàn ní aziz sáà ní pè ní abdul aziz a lè pòfin nílẹ̀ ní aziza kò ń ṣe ilhad kò yé wọn ní wallahi kò yé wọn ní àwọn ẹ̀rí lọ́wọ́ náà kòrán tó kílẹ̀ ìfà ó dà lè pèyàn ní ní al-aziz bá ṣe pèyàn ní ní halima <laughs> tó ń padà join àkídà yẹn ọwá jẹ́ àbúrò àmírù àmù fún gbogbo àkídà òun jàbàtá ọjàbúrò jàbàtá ẹni wá ń jẹ́ àbú halima kó tó di pé join àrin jàbàtá àbúrò jàbàtá náà ni ìgbà tó wá join tán ọba change ẹ̀ ọba ní kò ń jẹ́ àbú halima ma torí pé halima rẹ̀ ilhadi ni yóò ma jẹ́ kí halima halima tu sáàdì àǹkọ́ lásìkò ànẹ́bí ẹbẹ́ ma halima tu sáàdì àǹkọ́ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ sà nẹ́bì ẹni tó tọ́ ànẹ́bì nìyẹn ànẹ́bì sì máa ń ṣe dáadáa sí kódà lẹ́yìn tó kú àbí Halima náà sì níyá yìí ń jẹ́ wọ́n yí padà ọba jẹ́ ilhan wọ́lá ẹwọ símpù ẹ̀rí kò yé tó ọba ẹnìkan ó ní wípé àwọn orúkọ wọ̀nyí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ẹ̀dá ẹgẹ́ bá se fi rinlẹ̀ fún ọlọ́ọ̀bá ojú ọ̀nà tá ń gbà fi rinlẹ̀ fún ọlọ́ọ̀bá a gbọ́dọ̀ gbà wípé ẹ̀dá ò lè nírú ẹ̀ kí ni ojú ọ̀nà náà gbogbo orúkọ àti oyi tẹ́ bá fi rinlẹ̀ fún ọlọ́ọ̀bá ẹ gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́ọ̀bá pé pẹ̀lú ìtumọ̀ tó pé jùlọ tí ò sí àbùkù ẹyọ kan bẹ̀ báyìí ọ̀nà bá sọ tẹ́bá sọ wípé basiru lọ́lọ́wọ́ba basir albasiru lọ́lọ́wọ́ba àbí tẹ́bá sọ pé asẹ̀níù lọ́lọ́wọ́ba àbí tẹ́bá sọ pé alàálìmù lọ́lọ́wọ́ba alàálìmù lọ́lọ́wọ́ba ẹ lè pè náà ní àlìm orí bá nìsí àmá tẹ́ẹ̀bá fi rìnlẹ̀ fọ́lọ́wọ́ba ẹ̀bá fi rìnlẹ̀ fọ́lọ́wọ́ba pé àlìm ọlọ́wọ́ba ní pé ẹ̀lìm ọlọ́wọ́ba ìmọ̀ ní tọ́jú pé kò sí ẹ

ọdẹbà bí ọdẹbọ kí wọ́n lẹ́nìkan bẹ kò sí tí kò sí tágbára rẹ̀ ọ̀ká gbogbo kalagbára rẹ̀ ká ọdẹbà bí ọdẹbọ ẹ ti fẹ́ ni ẹ kẹgbẹ́ ọlọ́run bá nù torí pé ọlọ́run bá nìkan ló ní orúkọ àti ìròyìn pé kò sí tí agbára rẹ̀ ọ̀ká ọlọ́run bá ló ní ìròyìn pé kò sí tí ò rí ló ní ìròyìn pé kò sí tí ò mà ló ní ìròyìn pé kò sí tí ò gbọ́ àwọn ẹ̀dá náà ń gbọ́ nǹkan sẹ̀míhù làwọn náà àmọ́ sẹ́míhù náà kìsì

kí a ọlọ́run bá mọ̀ tó tọ́ ọlọ́run ní mẹ̀bẹ̀ tí kí ségun kan ọlọ́run bá mọ̀ ó tún láwọn nǹkan kọ̀ọ̀kan tọ́lọ́run bọ̀ mọ̀ sí àmọ́ pé ó ti sọ pé ìmọ̀ ọlọ́run bá dínkù ní ìmọ̀ yẹn pé torí pé àwọn kankan bẹ́ẹ̀ nù nǹkan sínú nǹkan tó pé ọyẹ kọ́lọ́run bá mọ̀ àmọ́ ìrìn o tọ́lọ́run bò nímọ̀ pa rẹ̀ so kí ló fi jẹ́ pé tá a bá sọ pé àwọn orúkọ ọlọ́run ká sí ọlọ́run ọba lọ́kàn ń bẹ̀ ìtumọ̀ ẹni kẹ́kẹ́ gbà pé ojú ọ̀nà tá a gbà fi rin orúkọ ẹ̀rinlẹ̀ fún ọlọ́run ọba a gbọ́dọ̀ fi irú ẹ̀rinlẹ̀ fẹ́ dá ẹ̀dá ò ní ẹjọ́ ìdásán bẹ́ẹ̀ náà làwọn òròyìn ọlọ́run ọba ẹ̀dá ò lè nírú òyìn láyéláyé lójú ọ̀nà tágbà fi nílẹ̀ fọ́lọ́run ọba àbẹ́ ẹ̀rẹ́ ìdákan tí yẹn máa tí yẹn pé kèé kú ẹ̀dá kan tí ò ní kú ti gbọ́ rí ẹ̀dá ọba so ibà nísìn èyàn ti fi ẹni èyàn ti fi dọ́gba Ọlọ́run ni so látara báyìí ilé yìí báyìí òní definition tawhid so under definition tawhid òní la ṣe wà pé kí náà pè ní tawhid gan òní ẹni pé àwọn abalabi tá ti gbọ́dọ̀ mọ Ọlọ́run ọba lọ́kan tá ti gbọ́dọ̀ sí Ọlọ́run ọba lọ́kan òun làwọn abala wọn yìí so ibà nísìn téèyàn bá ti wá lè fi ẹnìkan dọ́gba Ọlọ́run ọba wípé ẹnìkan náà ẹgbẹ́ ẹni ẹ sípò Ọlọ́run ọba ní abala àwọn nǹkan wọ̀nyí ẹfẹ́ ni ẹ sì kéjì ọlọ́run bá pé lẹ́yìn ọlọ́run bá ẹni yìí náà tún ṣe kíni ẹni náà tún nírú ó tún lẹ́tọ̀ sí ní tọ́lọ́run bá lẹ́tọ̀ sí yẹn ìyẹn ti ṣẹbọ nìyẹn so kọ́lọ́run ní kẹ́lá kí ó yà wá yàrú ilé báyìí so torí àsìkò tó ti lọ díẹ̀ bóyá question ẹ̀yọ̀ kan Saudara memiliki usaha semoga hidang InsyaAllah Assalamualaikum Bóyá kò kẹ́sàn mi lórí ọ̀rọ̀ tí ẹ sọ nípa ìbẹ̀rẹ̀ tí ọkọ̀ ṣoṣo ẹ̀dá ọ̀pọ̀. Ṣé ìdá ìdá wọn lè dá bẹ́ẹ̀ nínú Ìsìlámù? Tá a bá rí ẹni tó rí dá, báwo ni So ṣe bá rẹ̀ pẹ̀lú àkídà rẹ̀ láàrin fún iṣẹ́ ẹni sàkà. sọ wọ́n ní ọ̀rọ̀ nípa idán pé n tí a gbàgbọ́ rẹ̀ ni pé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé idán bẹ. so idán bẹ báwọn èèyàn máa ń ṣe dán ó sì máa ń ní ìlàpá lára àwọn èèyàn ṣé wàá so ìgbàgbọ́ mùsùlùmí kódà bẹ́ẹ̀ bá tí ọba nígbàgbọ́ sí ipe ìdẹ́ńbẹ kúfúrú ni náà torí pé yóò takọ àwọn arákùnrin tó pọ̀ náà wọ́n wá rí pé àwọn èèyàn dẹ̀ dẹ́ ń lapa wá rí yẹn tí ń ṣe pé kásà sí yẹn ó rọ ọlọ́run yẹn bá gẹrẹ jẹ ni kápá ti yẹn jẹ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní báwo la yẹ fẹ́ bá ròyìn báyìí lọ ṣé kò tó bẹ̀rù ni àbí èèyàn máa ń bẹ̀rù yẹn máa ń pé náà èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ ibi tí ibi tí ibi tí wàhálà ti wà ní. a gbà yí pé idán ń bẹ wọ́n dẹ̀ máa ń ṣe ọmọ ní kapa ọmọ ní làpá ẹ̀ á gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ nìkankan kó lè fi dẹ́sẹ̀ wọ́n sùtà. nítorí wípé idán tá a sọ pé ọmọ ní làpá yìí idán ò lè dá ní làpá àyàfi tọ́lọ̀ idẹ́ ò lè lápá lára rẹ̀ ọlọ́ni wà máa hùn bí gọ́ọ̀rí nàbí yìí ní ahadi ìlà bí ìlà ọlọ́ni gbogbo idẹ́ tí wọ́n ń sà yìí wọ́n à léjú kó ìnira bẹ́ẹ̀ ní kankan ó wà nínú sọ́ọ́sì bá bọ̀ à léjú kó ìnira bẹ́ẹ̀ ní kankan wọ́n à lè fi dára ìwé wà máa bí gọ́ọ̀rí nàbí yìí ní ahadi ìlà bí ìlà à lè fi dá wọ́n à lè fi dá yàyàn lágàn wọ́n à àyàfi tọ́lọ̀ wà ní kálábáyọ̀ dáa ó túmọ̀ sí pé ọ̀dọ̀ ọlọ́run ọba yóò ti wá inú ọlọ́run ọba ni pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni nǹkan yóò ti wá tí o gbogbo aburú tí ọba ti rí wá látọ̀dọ̀ náà ọba láéláé kò lè ṣẹlẹ̀ kò lè báyìí láéláé tó láàbí níbẹ̀rù wọn tó ní wọn lágbára wà lọ́yìn wọn lè ṣe wá ní nǹkan kan wọn ní nǹkan tẹ́lẹ̀ jẹ́ torí pé wa'lam anna al-ummata law ijtama'at ala an lam yadurruka illa bi shay qad katabahu Allahu alayk lọ́mọ arábìnrin lọ́mọ ipe tí gbogbo ayé yìí bá kójọ àtàjẹ́ inú wọn àtòsó inú wọn àtẹ̀mẹ̀rẹ̀ inú wọn àtẹ̀oníjà inú wọn àtẹ̀ntọ́ lágbára ìbọn ẹ̀tọ́ ní gbogbo ẹ̀ tí wọ́n bá wá kójọ gbogbo ayé lànà mi máa ń sọ àdáyà burú kàbí ṣe yìí báwọn fẹ́ fi ìnira kẹka ọ́ arábìnrin láéláé wọn rí ṣe agbára wọn ò lè ká ọ àyàfi tọ́nà bá lè fẹ́ láti kọ̀ fún ọ bóyá ọ̀rọ̀ yà kù so ìtumọ̀ rẹ̀ nìyẹn kò lè lápá wa máa ń wùmí gan rí nàbí ní ahadin illa bi idhnillah so ìdẹ́ ò lè lápá lára yẹn ìdẹ́ ò lè sì yẹn ní sùtà àyàfi tọ́nà bàrí gíráwá sí kìíní tọ́nà bàrí gíráwá lọ́wọ́ sí so láàfi ní máa bẹ̀rù wọn à ní bẹ̀rù wọn bí a ṣe ń bá wọn yẹn yókù lò bẹ́ẹ̀ láwọn bá wọn lò tó bá nídìí kí tó bá nídìí kí tó bá nídìí kí a bá wọn wí a bá wọn wí tó bá nídìí ká tó bá nídìí ká gbé wojú wọn á gbé wojú wọn dáadáa ṣé báyìí di ìtò àádẹ́gbà yìí pé gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa kìí ṣàtọ̀dọ̀ wọn ló ti wá téèyàn bá bí nǹkan bá rí ṣẹlẹ̀ sí yẹn tẹ́ bá fi sí alátọ̀dọ̀ yìí ló ti wá ìyẹn ti ṣẹbọ nìyẹn o tó bẹ́ẹ̀ ṣe ń bá wọn lùyẹn ọlọ́ àná. yàrá ọmọ ọ̀hẹ́ bóyá ní ìṣẹ́jú di ìbéèrè pé àwọn kan bẹ tí wọ́n sọ pé ẹni tó bá bá ẹni tó bá bá sájádà kan àdéhùn ẹni tó bá bá sájádà kan pé ó ń tọ̀ ọ̀hún kò bá ìrun tí asọ̀pẹ́ tó bá bá rògbò tó bá ní pé ó ń tọ̀ ọ̀hún kò bá ìrun wọ́n ní gẹ́gẹ́ bá ń ṣe àlàyé líli kínní torí lórí báyìí òun náà sọ pé ọ̀kan lára àwọn àbá àṣòlè àti gbàgbé pàpà yìí pé wọ́n ṣe pàtó wá léèrè hadith yẹn Ipe àdéhùn yẹn Ipe kọ́dà kọ́dà wípé ṣì kàgbá nínà lọ́dẹ̀ pé ní tí wọ́n ń sọ bẹ́ẹ̀ náà wípé kìí ṣe ẹni tó bá bá rò kú wípé ẹni tó bá bá rò kú tí ò kí pátíà wípé kìí ṣe pé ọba ìrìn tó bá kẹ bá ṣe àlàyé pẹ̀lú àwọn ẹ̀rí. ọba aráka yẹn náà. ẹni tí ń gbàwẹ̀ lọ tí ìgbà tó wá bá tí àwẹ̀ yẹn fi já tí ìṣègùn tàn án gbé dáa jẹ́rú ẹni bẹ́ẹ̀ náà ṣe ó násìrò ní kò ó sì gba kíní ẹ̀ ó bàjẹ́. náà ṣe rí alákọ̀ọ́kọ́ náà ọ̀rọ̀ nípa ìbárokú rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó yẹ sí pé àwọn àdílà tó wà fún ó pọ̀ àrí pé ẹ tó bá bá òkú rẹ̀ tó bá bá imam lórí òkú rẹ̀ irú ẹni báyìí ó bá ó ti bá rọ́kà yẹn ṣẹ́rí hadithu man adraka rak'atan qabla an tatlu'a ash-shams faqad adraka as-salah faqad adraka as-subha wa man adraka rak'atan qabla an taghriba ash-shams faqad adraka al-maghriba hadithu yẹn tó ń sọ ó ní pé ẹni tó bá bára kàkan síwájú kí òun tó yọ ni pé ó bára kàkan báyìí lẹ́yìn tí ráka yẹn tó bá ráka yẹn tán lòun bá yọ ó ti bá wọn súbì tí ẹ̀sìn mọ̀ yí pé tó bá yẹ pé lẹ́yìn tó rùn yọ tán lọ́wọ́ kò bá wọn súbì yàrá so dáná bí sọ wá ni pé lẹ́yìn ráka kan tó bá yẹn ó ṣe tẹ̀kílọ́tì ní ìhàrọ́mù báyìí ó wọ́n ráka yẹn báyìí kọ̀pẹ́ lòun yọ ó ti bá súbì yàrá bó ṣe tó ti bó ṣe jẹ́ sí pé àsìkò ìbò òrùn yọ ní ti bá ráka yẹn ó ti bá gbogbo ibi ìrun súnmù yìí lọ́ba rọ́kà kan lọ́ba tó tọ̀ ọ̀gbẹ̀ gbogbo sẹ́gbẹ́ rọ́kà kejì ó túmọ̀ sí pé lẹ́yìn tí òrùn bá yọ tán lókè rọ́kà kejì yẹn tó ti bẹ́ẹ̀ ọba òrùn yìí bẹ́ẹ̀ náà ọba Mágríbì náà bẹ́ẹ̀ so ìyẹn ọ̀tọ̀ nìkan tí hadith yẹn sọ ó ṣe bóyá ìyẹn ni àwọn èèyàn ní ìrò pé bóyá òun lè rí pé rùkú rẹ̀ ẹjọ́ ìjábọ̀ yìí ẹ̀rí lórí pé yẹn wá bá rùkú rẹ̀ gẹ́gẹ́ wípé wá bá ẹni tó bá rùkú rẹ̀ bá rọ́kà ẹ̀rí yẹn ọ̀tọ̀ ni yẹn wà ní sọ yìí lùkọ́ rẹ̀ ẹjọ́ ìjábọ̀ yìí ìyẹn ọ̀tọ̀ ni tẹ́lẹ̀ yẹn Sheikh Albani ọ̀sọ́rù nǹkan tó jọba yẹn ń bẹ̀ rárá ẹni wọ́n sọ pé Sheikh Albani ẹ̀ sọ yí pé wọ́n sọ lórí hadith yẹn pé tọ́ba wá bá rùkú kọ̀ bá rákà yẹn nígbà tí o ti bá fásíyà yẹn o ẹ sọ fún un pé irú tíra tí Sheikh Albani ti sọ ẹni kó fi hàn wá torí pàwọn àmọ̀ dájú pé Sheikh Albani ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ tí wọ́n sábà yìí sì so wọ́n wá lè jẹ́ sí pé ibi tí wọ́n lè jẹ́ pé àdìsí aláwọ̀ kan tí mo kà yìí ó jẹ́ pé òní Sheikh Albani ń ṣàlàyé báyá wọ́n ti wá lo àdífì fún òun lẹ́rìí pé báyá rùkú ni wọ́n ń sọ ẹjọ́ ẹ̀dá máa ń sè ibi tí mo rò pé mr ṣẹ́ṣẹ́rì wà ní so inshallah ta'ala so ó súnmọ́ kọjá sí pé àyà padà sí odidi lẹ́kṣọ̀ kan lórí ìgbà tó ti ní ṣúfà ń sìn yẹn ṣe àwọn ẹ̀dá máa ń sè lórí nǹkan wo lèyẹn lè bá lórí yẹn táṣọ pé irú ẹni yẹn bá wọn ṣe àwọn ẹ̀dá máa ń sè sùtọ́ pé àsìkò lè mọ́ gbà wá náà nísìnyí bẹ́ẹ̀ àwọn nǹkan tó wà ń bẹ̀ ní ní ṣókí náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nípa nọ́dúrù àbí so fẹ́ sọ ẹni tí gbogbo àwọn ìfẹ́ sọ pa rẹ̀. náà sọ wọ́n ní ìyẹn tó ṣe náà dùn ó ṣe ìdérí kọ́nà wà fún wọn gbàwẹ̀ kọ́nà ó wá gbàwẹ̀ ẹ lọ so ọlọ́wọ́ bá ní kí lọ́wọ́ gbé iṣẹ́ ọlọ́run bá dé lórí ẹ̀ so ààrẹ kì í mọ́lẹ̀ so ọwá já àwẹ̀ ẹ̀ wọ́n ní ṣe rẹni bẹ́ẹ̀ tí yóò àwẹ̀ san padà ní àbí wípé ó mú sí bí ọlọ́run bá nìkan náà ló gbé in tó ṣẹlẹ̀ wá sí yóò tún àwẹ̀ ni ṣe bá so níta sọ ni pé ó ṣèlérí pé wọ́n gbà ríra níra tẹ̀léra wọn ni ó ti kílẹ̀ wọn ni pé èèyàn tó ṣèlérí ni pé màá gbàwẹ̀ ọ̀sẹ̀ kan léra wọn láì so ó ti wá gba ọjọ́ mẹ́fà ó wá kó ọjọ́ ẹlẹ́ẹ̀keje iná àárẹ̀ kì àárẹ̀ yìí wá lágbára débi pé ó ní láti já ọ̀wẹ̀ yẹn ṣé yóò tún méjèèje bẹ̀rẹ̀ ni àbí yóò yẹn láṣà kà wípé ẹ̀yọ̀kan ò ní ọ̀dà láwọn yìí sì ẹyọkan ẹni ọgbà nítorí pé nọ́dúrù ní pé wọ́n gbà tẹ̀léra wọn ó dẹ̀ ti gbà tẹ̀léra wọn àmọ́ tó ṣẹlẹ̀ sí tó fi padà wá jáwẹ̀ yẹn nǹkan kan tó pé ó kọjá agbára rẹ̀ ṣé bá nìsí so láṣákà wípé ó ti gbà ọ̀rọ̀ yẹn bí tàwálí pẹ̀lú kọ́ gbà tẹ̀léra wọn so tó bá di pé ààrẹ yẹn ti wá lọ yóò wá tó kí ni yóò tún ẹyọ yẹn gbà bẹ́ẹ̀ náà ti ń gbà yẹn kàfàárọ̀ náà ẹni tó fẹ́ gbà yẹn kàfàárọ̀ 60 ṣe àwọn ọdún sábà yẹn sì ó ti wá gbàdé fifty nine gbàtọ́ wá níjọ́ sixty báyìí làárẹ̀ bá dé làárẹ̀ bá kì í tó lágbára gan bó kú ló kú o ọgbọ̀rọ̀ jẹ́lẹ̀ yẹn wọ́n bá fi lè já fatuwa burúkú mu o wọ́n bá fi lè já o ó bẹ̀rẹ̀ sí ti pàtàkì tára rẹ̀ bá yá ní òkèrọ̀ o ìgbàtẹ́pà rẹ̀ ló ṣẹlẹ̀ sí yẹn ṣé bá ní sí ọlọ́run bá ní ìwé ìdùn lọ́hùn bí kòmìlì sọ ọ̀la ìwé ìdùn bí kòmìlì rẹ̀ sọ Ìṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ní àtúmọ̀ kọ̀ntínú ibi tí àwọn stọ́ọ̀sì ti bá wa sọ̀rọ̀ dé ní oṣù tí ń